سورة المنافقون بسم الله الرحمن الرحيم ní orúkọ ọlọ́run àjọkẹ́ ayé إذا جاءك المنافقون قالوا نشهد إنك لرسول الله والله يعلم إنك لرسوله والله يشهد إن المنافقين لكاذبون nígbà tí àwọn alágàbàǹgebè bá wá sí ọ̀dọ̀ rẹ wọn yóò sọ pé dájúdájú àwa jẹ́rìí pé òjíṣẹ́ ọlọ́run ni rẹ ọlọ́run sì mọ̀ pé dájúdájú òjíṣẹ́ òun ni rẹ jẹ́ ọlọ́run sì ti jẹ́rìí pé dájúdájú òpòrọ́ ni àwọn alágàbàǹgebè. ittakhadhu aymanahum junnatan fasaddu an sabilillah. إنهم ساء ما كانوا يعملون wọ́n ń fi àwọn ìbúra wọn ṣe ìṣọ́ra níbi pípa wọn tàbí mímú wọn lẹ́rú wọ́n sì ń ṣẹ́rí àwọn ènìyàn kúrò ní ojú ọ̀nà Ọlọ́run dájúdájú àìdáa ni ohun tí wọ́n ń ṣe níṣẹ́. dhalika bi annahum amanu thumma kafaru fatubi'a ala qulubihim fahum la èyí ní jẹ́ bẹ́ẹ̀ nítorí pé wọ́n gbàgbọ́ lẹ́yìn náà wọ́n tún ṣe àìgbàgbọ́ nítorí náà a ti fi òdìdí dí ọkàn wọn wọn kò ní gbọ́ àgbọ́yé. wa idha ra'aytahum tu'jibuka ajsamuhum wa in yaqulu tasma' liqawlihim ka'annahum khushubun musannadah. يحسبون كل صيحة عليهم هم العدو فاحذرهم قاتلهم الله أنا يؤفكون àti pé nígbà tí o bá rí wọn ara wọn yóò jọ ọ́ lójú bí wọ́n bá sì sọ̀rọ̀ ìrẹ ó tẹ́tí sí ọ̀rọ̀ wọn wọ́n dà gẹ́gẹ́ bí igi pátákó tí a fi ti ògiri wọn a máa ro gbogbo ìbòsí lé ara wọn lórí àwọn wọ̀nyí ni ọ̀tá nítorí náà ṣọ́ ara rẹ lọ́dọ̀ wọn ibi ọlọ́run kí ó máa bá wọn báwo ni wọ́n ṣe lè máa gún rí. وإذا قيل لهم تعالوا يستغفر لكم رسول الله لووا رؤوسهم ورأيتهم يصدون وهم مستكبرون. àti pé nígbà tí a bá sọ fún wọn pé ẹ wá níbí kí òjíṣẹ́ Ọlọ́run wá ìdáríjì fún yín wọ́n á sì gbọ́n rí wọn àti pé ìrẹ́ ò rí wọn tí wọ́n ò máa ṣẹ́rí ní ti olùṣe ìgbéraga. سواء عليهم أستغفرت لهم أم لم تستغفر لهم لن يغفر الله لهم إن الله bákan náà ni fún wọn ó tọrọ ìdáríjì fún wọn àbí o kò tilẹ̀ tọrọ ìdáríjìn ọlọ́run kò ní fi orí jì wọ́n. dájúdájú ọlọ́run kò ní fi ọ̀nà hàn àwọn olùtakò òfin ọlọ́run òkì. هم الذين يقولون لا تنفقوا على من عند رسول الله حتى ينفضوا ولله خزائن السماوات والأرض ولكن المنافقين لا يفقهون àwọn náà ni ẹni tí wọ́n ń sọ pé ẹ kò gbọ́dọ̀ ná owó yín fún àwọn tí wọ́n wà ní ọ̀dọ̀ òjíṣẹ́ Ọlọ́run títí tí wọn yóò fi túká kúrò ní ọ̀dọ̀ rẹ̀ bẹ́ẹ̀ sì ni ti Ọlọ́run ní pẹpẹ ọ̀rọ̀ ti sánmọ̀ àti ti ilẹ̀ ṣùgbọ́n àwọn kò sékú kò sẹ́yẹ ènìyàn kò gbọ́ àgbọ́yé. يقولون لئن رجعنا إلى المدينة ليخرجن الأعز منها الأذل ولله العزة ولرسوله وللمؤمنين ولكن المنافقين لا يعلمون. wọ́n yóò wá sọ pé dájúdájú bí àwa bá padà dé sínú ìlú Mẹ̀dínà dájúdájú àwọn alágbára ìlú náà yóò wá yọ àwọn ènìyàn yẹpẹrẹ jáde kúrò nínú rẹ̀ ṣùgbọ́n ti Ọlọ́run ni agbára àti ti òjíṣẹ́ rẹ̀ àti ti àwọn agbọ Ọlọ́run gbọ́ lódodo ṣùgbọ́n àwọn alágàbàǹgebè wọn kò mọ̀ bẹ́ẹ̀. يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون ẹ̀yin onígbàgbọ́ òdodo ẹ má ṣe jẹ́ kí àwọn owó yín àti àwọn ọmọ yín kó àìrójúbá yín kúrò níbi ìrántí Ọlọ́run ẹnikẹ́ni tí ó bá ṣe èyí nígbà náà àwọn ẹlẹ́wọ̀n jẹ́ ẹni òfò. وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين àti kí ẹ wá ná nínú ohun tí a ṣe ní èsì fún yín síwájú kí ikú tó dé wá bá ẹnìkan yín dépò tí yóò máa sọ pé olúwa mi kí ló ṣe tí o kò lọ́ mi lára di ìgbà kan tí ó súnmọ́ kí èmi lè fi tọrẹ àánú àti kí n lè jẹ́ ọ̀kan nínú àwọn ẹni rere. ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون àti pé ọlọ́run kò ní lọ ẹ̀mí kan lára nígbà tí àkókò rẹ̀ bá dé àti pé ọlọ́run náà ni alámọ̀tán ohun tí ẹ̀ ń ṣe.